أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ ìrànlọ́wọ́ létí lórí ẹ̀bọ ẹ̀bọ ṣíṣe sọ́lá. sọ ẹni tó bá ṣe é di ọ̀tá olú ọba dẹ́dà àti ọ̀tá àwọn ìṣòro. Bí ẹ̀ bá ti ṣe bọ́ báyìí, ètò sọ ni pé ọ̀tá ọlọ́run lò, ọ̀tá ìṣòro nílò. Dáàbà gbàgbé ara ìpìlẹ̀ ta ìrora wa létí lánàá nínú àwọn nǹkan tí ẹ̀ fi máa ń dá ẹ̀bọ ọmọ àti tí ẹ̀ fi máa ń sá fún ẹ̀bọ àwọn ìpìlẹ̀ ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ òun ni wípé láyà fún alùmọ́rùn láyà fún mùsùlùmí ẹnì kankan ò lè jẹ́ mùsùlùmí ilà bí tẹ̀lé òun ti ní ní ṣéèkì àdúgbò àyàfi nígbà tó bá tó wọ́n kúrò nínú ẹ̀kọ́ ńlá nígbà tí ẹ̀ bá bọ́ kúrò nínú ẹ̀kọ́ ńlá. والبراءة منه téèyàn sì bọ́ pa bọ́sẹ̀ kúrò nínú ẹ̀ tó jìnnà sí i wọ̀mí máa ń fa àlàbò téèyàn tó jìnnà sí àwọn ẹni tó ń ṣẹbọ. àfilọ́lẹ̀ lánàá wípé téèyàn ò bá jìnnà sí àwọn ọ̀ṣẹbọ kò sí ìjìnnà sí ẹbọ wọ̀. ara jíjìnnà sẹ́bọ ni jíjìnnà sí àwọn ẹlẹ́bọ. o lè jẹ́ mùsùlùmí o máa kírun o sọ pé olùkọ́ náà bá kọ́ lọ́kàn ṣoṣo ní ọ̀. àwa wá àwọn ọ̀rẹ́ rẹ àwọn olùjíròrò rẹ àwọn bóòrí ìfòsùn rẹ wá jẹ́ ẹlẹ́bọ̀ o sì sí ẹbọ o sí eléyìí ti wá níwèé wípé tí ẹnìkan bá ti kó sínú ẹ̀gbọ́n báyìí ó ti di ọ̀tá àwa mùsùlùmí nìyẹn nítorí pé ara ojúbọ náà jíjìnà sí ẹbọ ni jíjìnà sí àwọn ẹlẹ́bọ tó bá ti kó sẹbọ àwa náà jìnà tó di ọ̀tá Ọlọ́run àti àwa mùsùlùmí nìyẹn tó bá jẹ́ lè mọ ọmọ mọta àfíríkà ní tẹ́lẹ̀ ló kírun fáwọn èèyàn ló ń ṣe kúkúbà fáwọn èèyàn tába ti ká ẹ̀bọ ọmọ lọ́wọ́ yẹn àní jẹ́ kó kírun fáwọn mùsùlùmí náà tó bá kú táà kò ti túbà títúbà rẹ̀ wọ̀ ma ìyẹn tó bá túbà àwọn mùsùlùmí yòókù àní kírun sí náà àwọn bàbá máa ń ṣe láyé jọ̀wọ́ wọ́n ní ìjẹ́ mùsùlùmí rẹ̀ wọ̀ hàn òní kí o sí la ó bẹ́ẹ̀ má sì má yìn lẹ́nu dọ́kítà èmi ò gbọ́ pé àwọn àpá àwọn bàbá ò kí òun sí la torí pé wọ́n kẹ́bọ ọmọ lọ́wọ́ rí ṣùgbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ti gbọ́ rí dáadáa tí àwọn àpá àdúgbò ẹni tó bá kú tí wọ́n mọ̀ ọ́n mọ́ ẹ̀kọ́ òní kí o sí la nígbà náà ó máa ń jẹ́ kí àwọn àgbàlagbà á jìnà sí ẹbọ ó máa ń jẹ́ kí wọ́n súnmọ́ mọ́sáàsì wọ́n ní táwọn ò bá ṣe bẹ́ẹ̀ àwọn mùsùlùmí yòókù ò ní kírun táwọn lára ṣùgbọ́n ní ìsìn ẹ̀sìn ti gbolè gbọ́lẹ́ ẹni tí ó kírun tí wọ́n láàgán ọgbọ́n òkú òru ẹ̀rọ ó ti gbolè gbọ́lẹ́ ìhà tó yẹ ká kẹsẹ́ lẹ́bọ̀ àríkọ sí mọ́ nítorí pé àti ẹ̀fẹ́ ẹ̀mọ́ sílẹ̀ bọ́ mọ́ sílẹ̀ bọ́ fẹ́ mọ́ hàn sáwọn èèyàn mọ́ kí ló fà á lórí tó ti kárí ìkóṣẹ́bọ ti kárí ìṣesí ẹbọ ọ̀rọ̀ ẹbọ àdìsọ́kẹ́ ẹbọ ti kárí lọ́dọ̀ àwọn tó yẹ kó ta àwọn èèyàn sí wípé ẹbọ ni ẹ mọ́ ṣe àwọn gan-an la káájú ẹbọ àwọn ni wọléwọ̀de àwọn ẹlẹ́bọ tó dáa ní ọ̀sán pé ká má fi irun sẹ́yìn nìkan lára torí kó ṣẹlẹ̀ dáa ní ọ̀sán bẹ́ẹ̀ dáa ní ọ̀sán pé ẹ má fi irun sí lágbájá lára òótọ́ ni pé àtijọ́ sí irun ní ìṣúná akámọ́ òun àtàwọn oníṣàngó ni wọ́n jọ ń lọ òun àti àwọn ọlọ́yà ni wọ́n jọ ṣe kíní kan papọ̀ níjẹta àní kírun sí la ní mọ́tàsí ìjà gbọ́dọ̀ ẹ̀ torí pé ẹni tí ó sọ pé òun ò kí ìrìn yẹn gan òun ara wọn ni àwọn ẹlẹ́bọ̀ ni so a ti dá lórúkọ mọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ẹ̀kọ́ kí wàá ló pe àláàrin mùsùlùmí àtẹ̀tẹ̀ lọ nígbà tí ẹni tó pèrè ní mùsùlùmí náà kó sínú ẹ̀kọ́ kò là kó nínú àwọn ẹ̀kọ́ nítorí náà ara ń tá a gbọ́dọ̀ ṣe láti tara wa yìí ni pé ká máa rárá wa létí nípa ẹbọ ṣíṣe sọ́lọ̀ ká lè bá a jìnnà sí i ká sì lè bá a jìnnà sí àwọn ẹlẹ́bọ bóyá ẹlẹ́bọ pọ́nbélé tó jáde lẹ́lẹ́bọ àbí ẹlẹ́bọ tó fi Islam kó ẹbọ tiẹ̀ ní ojú ìkàkànnà làwọn méjèèjì tá a bá ti wá ń lẹ́bọ àtẹlẹ́bọ mọ̀ àwọn ọmọ ìhà táwọn sọ sí àwọn èèyàn yẹn. ìpìlẹ̀ ẹ̀kọ́ keje tá a sì mẹ́nuba nínú àwọn ìpìlẹ̀ yẹn àti mẹ́nuba mẹ́fà ní ẹ̀kọ́ àkọ́kọ́ tí àkọ́kọ́ mẹ́nuba òní pé kúlùmọ̀ sábàtà ánàbù ìbádàtú lílà ọ̀pọ̀ òun nìgbà yìí là ń gbogbo tó bá fẹsẹ̀ múlẹ̀ sí ìjọsìn ní kíní fún ọlọ́run kéèyàn dojú nǹkan yẹn kọ̀ọ̀kan míì ìyàtọ̀ sí ọlọ́run ẹ̀bọ dídé ẹjẹ fún alápẹ̀rẹ̀ kan ní ìlú mi rò pé mo ní mẹ́nu bá àpẹẹrẹ yẹn ní gbogbo bá ti ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ yìí tẹ̀ mọ̀ pé ìmọ̀ ń bá ẹni ara ìjọsìn ní wàlá sáfìlì tó rò ó sọ̀rọ̀ hátà yàgùn lọ́la hajj mọ̀ṣẹ́lẹ̀. ọlọ́run nígbà tó ń sọ̀rọ̀ hajj onílà sáfìlì tó rò ó gbà ẹ̀ gbọ́dọ̀ fún ẹ̀ ní o ní hajj ẹ̀ má ti ìfà hátà yàgùn lọ́la hajj mọ̀ṣẹ́lẹ̀ títí tẹ́ẹ̀fì mọ́ ẹran tẹ́ẹ̀fì lọ́ọ̀ ẹran àdáyà tẹ́ẹ̀fì ló débi tẹ́ẹ̀fì dúró. ìjọ kẹwàá tẹ́ẹ̀tù ẹjọ́ ọ̀dọ́ ní kẹ́ẹ̀tù fáyọ̀ ẹni pẹ́ kó ní àtúntà kẹ́ẹ̀tù fáwọn ẹ̀kú òkú tẹ̀lé pa kẹ́ẹ̀tù fáwọn ìjọ ìjọ títí ìjọ àbí èrò fífa ní hajj ìjọ kò ní o fún ọlọ́run àfẹ́júwe pé ẹrú rẹ̀ ni wá. ìyẹn ló ṣe jẹ́ pé tí ìlú kan bá kó nǹkan lẹ́rú ara tí wọ́n máa ń ṣe fún àwọn tí wọ́n bá kó yẹn ni wọ́n fa irun wọ́n farun ẹrú láti júwe pé ẹni yẹpẹrẹ lẹ́ni yẹn àwọn ti yẹpẹrẹ ara nínú ara wa wálẹ̀ fún ọlọ́run láti mọ rírì àti tóbi olú ọba lẹ́dà fún ìfànà fún wọ̀tá àlà wọn ni pé a máa ń fa ẹ̀. Bí ẹ bá fa ohun fún nǹkan bí ẹ̀wọ̀ ìfa ohun ìjọsìn fún ọlọ́run. Bí ẹ bá fa ohun fún nǹkan bí ẹ̀wọ̀ wọ́n lè ní ètùtù kan táwọn ọ̀ ṣe fún ni pé kó lọ fa ẹ̀bọ ni o. Ẹ̀bọ ni a kì í fa ohun fún nǹkan kan. Àfọlọ́run yàtọ̀ sí ìmọ́tótó kábí ẹlẹ́rìí kí lóde tó fi fa àwọn irun mi pọ̀ ẹ̀ ní kí n fa sọ̀fi ṣùgbọ́n irun ìjọ irun ìgbọ́lá fún àti ìgbógun fún nǹkan ọlọ́run nìkan là ń fa òun láti lè dúró pé ẹ̀rí olú ọba dẹ́gbà wá bẹ́ẹ̀ ni tá a bá ṣe ń fa àpàwọn sí pé jáde lé ní bá a ṣe ṣe sọ wá á fà á tí ẹ bá fárun fún nǹkan bí ìyàtọ̀ sọ́lọ́ ẹ̀bùn ẹ̀bùn ṣíṣe ni bí fárun fún nǹkan bí láti gbogbo àti ọlá fún nǹkan yẹn láti júwe pé àjùbá ti tẹ̀ sílẹ̀ fún nǹkan yẹn tí ẹ bá ti fárun fún ẹ̀bùn ni tí ẹ bá fárun fún ọ̀ṣọ̀ṣọ̀rọ̀ ẹ̀bùn ni tí ẹ bá fárun fún òṣèlú ẹ̀bùn ni tẹ́ ẹ̀ bá pa àwọn kó ṣe é ìyẹn náà wà ó lójú ọ̀nà àwọn oníṣẹ́ ó ní pa àwọn ẹ̀kún ṣe é ìyẹn ni pé o fẹ́ ìkúwe pé ó fara ara lẹ̀ fún ṣe é wọ́n ní kó pa àwọn kó ṣe é ẹ̀kọ́ ni. tó ara ìjọsìn tó lọ́lẹ̀ tó fẹsẹ̀ múlẹ̀ kékeré ìjọsìn ní fún ọlọ́run ó ní kí ni èrò fífa tí ẹ bá fa ẹran fún nǹkan mí ìyàtọ̀ sọ́lọ̀ rẹ bọ́. mo kàn mú wá torí àmẹ́nubà àmẹ́nubà ẹran fífa ara ìjọsìn ni ẹran fífa a kì í fáwọn àyàfi fún ọlọ́run gbogbo tó bá ti fẹsẹ̀ nílẹ̀ lórí ọmọ sábàtà anahu ibadatu lillah ọ̀pọ̀ ìfowó. lẹ́yìn iri ṣẹ́gun. Gbogbo tó bá ti fẹsẹ̀ múlẹ̀ tó ṣe yí ìjọsìn ní fọ́lọ́hùn. Asọ̀rọ̀ ẹran àdáyálẹ̀ kẹ́yìn tààrà fún bí ìyàtọ̀ sọ́lọ̀ sọ̀rọ̀ fúnlẹ̀. Àwọn èèyàn àwọn tí ṣe o. Ṣé o wà ní sàárè kan? Wọ́n àwọn ẹ̀rọ tó yọ fi ká sàárè tí ò Ní ìrọ̀fin tó bá tó pé wọ́n wò ó pé ṣéwù yẹn ni ó ran àwọn lọ́wọ́ ẹ̀bọ ni tó bá tó pé wọ́n rò wípé ṣéwù yẹn ni ó bá wọn bẹ ọlọ́run láti àwọn ìgbà mímọ́ ni ẹ̀bọ ṣíṣe tó sọ ọ̀yà ní kèbèrè ọ̀dẹ̀bọ̀ ẹni tó ṣe bẹ́ẹ̀ kódà kò jẹ́ pé pàtó ń lọ kiri ká sàárè dé láìláìlá ló sọ ẹlẹ́bọ ni o téèyàn bá mọ kíríkà sàárè déwù nírọ̀ kíríkà ẹni tó ń gbógun fún séwù séwù ràn mí lọ́wọ́ séwù gbà mí séwù fún mi lálùbáríkà ẹlẹ́bọ ni òun àti ọlọ́sàn ẹ̀ sí àpọ̀lá àkọ́kọ́ rẹ̀ téèyàn bá wá rọ kíríkà sí à séwù ni ó bọ̀ òun fẹ́ lọ tó ń bá wá ìyọnu séwù ló ti kú tí òun bọ̀ òun àfihàn àwọn ilé ìlànà ìṣéwù tí òkú ìṣéwù bá wà ní ẹ̀bá yẹn tẹ bá ń béèrè lọ́wọ́ òkú yẹn wípé ṣéwù rà mí lọ́wọ́ òkú tó ti kú dàbí ìsinmi o kí ni wọ́n pè é yẹn ó sọ pé ọpọlọ rẹ̀ ti tọ́ torí pé ṣéwù òkú ṣéwù ò lè gbọ́ tó sọ bóòtú ṣe wá gbọ́ tó sọ pàtàkì lọ́sibárì. ẹ̀ka àti ìgbọ́nù sáré kò gbọ́ tó ń tọ́ dúdú. nígbà tó bá wá wọnú sáré láwà níwà gbọ́ tó ń tọ́ yìí lọ́lọ́run ti sọ pé òṣùgbọ́ ni ọlọ́run gangan pè ọ́ kò sẹ́ni tó tó kò sẹ́ni pé òun wá ìyọnu rẹ̀ tó lè mọ ìkíní kan lọ́dọ̀ náà ẹ̀kọ́ ni. Tàwa ara ìjọsìn tí a kì í ṣe ojú ọba dídá ní kàlámọ́ ìdojú ẹ̀kọ́. Ẹni tó bá dojú ẹ̀kọ́ sí ìwé ẹlẹ́bọ̀. Tó tún máa sábàtà ànáwó ìbádà òlìlà. Àtọ́kù òwúrì rẹ̀ ìlà ìṣẹ̀lẹ̀. Gbogbo tó wá fi fẹsẹ̀ múlẹ̀ tó ti ní ìjọ kéèyàn ó ṣe nǹkan yẹn dojú ẹ̀kọ́ kan ní ìyàtọ̀ sọ́lọ̀ ẹ̀bọ̀ ẹ̀kọ́ àti fún wa lóríṣiríṣi àtẹ̀síwé lórí ọ̀rọ̀ yìí o ọlọ́run jẹ́ àgbọ̀ ẹni bá ti ṣàlàyé ẹ̀ lọ. nǹkan ẹ̀kọ́ ìpìlẹ̀ méjì ìkéde ó ní pé láyà tàhákọ́kù tàfíìlì bí lábìlì kúfìrì bí sọ̀rọ̀ láyà tàhákọ́kù àtọ̀fíìlì ìlàbìlì kúfìrì bí sọ̀rọ̀ ó lè sọ fún ọgbọ́n lọ́wọ́ bá kọ́ ní ọ̀sán tó lọ́wọ́. àyàfi kó o ta ìgbàgbọ́ sí gbogbo táwọn èèyàn jọ ń fi rẹ nínú ọlọ́run yóò jẹ́ òdodo ìgbọ́lọ́ǹkọ́ lẹ́yìn ọ̀sẹ̀ tí wọ́n máa ń sọ fún wa lórí bíbá kò dáàbà pa àti gbogbo pa àwọn náà kí ìmọ̀ jẹ́ ìdí pé agbọ́lọ́ngbọ́ lọ́nà ṣoṣo kú tó lè jẹ́ òdodo. Ó lè gbà lọ́nà ṣoṣo nígbà tó ti pàṣẹ mí náà. Kókó ló ti jẹ́ ọ̀kan ṣoṣo. Ìwọ́n sọ pé ògbàgbọ́ ní ọ̀kan ṣoṣo. Kò fẹ́ síjọ fi tán rí àpò òun. O tún ṣe nǹkan míì. Ìgbọ́ náà bá gbọ́ lọ lẹ́yìn ọ̀kan ṣoṣo. Kò lè gbé. Kò lè dòdòdò. Kò lè múnádóko. ó ní ìgbà a bá ṣe àìgbàgbọ́ tí gbogbo nǹkan èèyàn jọ sì fún yà ìgbà náà la di mùsùlùmí tó lọ́dún ṣoṣo ẹlòmíì yóò sọ pé òun lọ́dún ṣoṣo ó ó lóun gbọ́ lọ́dún ṣoṣo ọlọ́run ọlọ́run ọlọ́run ṣùgbọ́n mú rò pé àwọn nǹkan kankan tún lè rè tí àwọn nǹkan yẹn kó ìyàwó sọ́lọ̀ ara ẹ̀wọ̀n láyà tàbátọ́kù tọ̀kì ìlà ìdókòrè ìtọ́jú ìgbọ́lọ́ngbọ́ lódodo lè jẹ́ òdodo kìí ṣòdodo ó dìgbà tí a bá kọ ẹ̀yìn tí gbogbo tó jẹ́ ẹ̀dọ́ pàtàkì kó tó dòdòdò ìkẹta àṣírkù yakunu bilqalbi walqawli wal'amali biljawarihi ẹbọ èèyàn a máa fi ọkàn ṣẹbọ o èèyàn a máa fi ọ̀rọ̀ ẹnu ṣẹbọ o èèyàn a máa fi eríkèéríkèé ara ṣẹbọ o ara fífọkàn ṣẹbọ òní kéèyàn lé àwọn àdùtọ́tẹ̀ ẹ lọ tí ẹ bá ní àwọn àdùtọ́tẹ̀ ẹ lọ ó pọ̀ kàn tẹ́wọ́ ní ṣéke fún wa lápòjú ìlú kéèyàn ní àdùtọ́tẹ̀ pé Ṣàngó ló jẹ́ kí àrùn fún ẹlẹ́bọn ìṣẹ́bọ nínú ọkùnrin ní Ṣàngó ló ń jẹ́ kí àrùn fún ẹlẹ́bọn olúwo tàbí ń jẹ́ ọlọ́run ló ní àná ó sì fi di màláìkà nìka yìí tó fi sọ wọn mójútó mùsùlùmí tó bá sọ pé àtàngó ló jẹ ká àtàn rẹ̀ yẹ àdìsọ́kẹ̀ ẹ̀kọ́ ara ojú kọ̀ náà ẹ̀kọ́ nígbà míì lè yóò fi lè yóò fi amẹ́tọ̀júwe àbá tí wọ́n ń pè ní àbá àtọwá lánàá ó ṣe wá àti fáwọn èèyàn ni o àwọn ọ̀ṣẹ̀bọ wa kọjá ó wá sọ fáwọn èèyàn pé àwọn ẹni tí ọlọ́run gbé ètò ayé fún nìyẹn o ìbẹ̀rù ilẹ̀ wọn nìyẹn torí pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn wọn ni wọ́n bá dẹ́dà ní kò dábìrù amọ̀rọ̀ ní sàmá ìlẹ̀ àpò dábìrù amọ̀rẹ̀ ní sàmá ọlọ́run bá ló má ló ní àkóso àti àbójútó gbogbo nọ́mà tó bá sọ pé ọlọ́run tó sí wọn lọ́wọ́ pé ló ti sọ bẹ́ẹ̀ ìmáàmù bíntì lọ́dọ̀ ọlọ́run kàtí ọlọ́run bọ̀ fi ìmáàmù bíntì sí ọ̀dọ̀ àwọn èèyàn kàtí ọlọ́run bọ̀ fi sí ọ̀dọ̀ wọn ìbójútó nọ́mà àti ilẹ̀ orí ọba dẹ́dà lé kò sí kó sí ọwọ́ ẹ̀ ara fẹ́ ṣẹ́gbọ́n nìyẹn ara abẹnusẹ fún kí èèyàn kan wípé ànábì sallallahu alaihi wa sallam onímọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ ànábì òdìmọ̀ ànábì òdìmọ̀ kí ló sọ ó ní lọ́wọ́ tó ń tù àlákòlò bẹ́ẹ̀ lọ́sẹ̀ lọ́tù nínú bẹ́ẹ̀ wà má mọ́sánì yẹ̀sù ànábì lọ́sọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ìwà ànábì sọ̀rọ̀ sọ fún wọn wà lọ́wọ́ tó bá ṣe pé mo nímọ̀ àkọ́kọ́ yìí gbogbo tí ò bá ṣẹlẹ̀ sí mi dáadáa ni abúlùkọ̀ bá ti kẹ́ ẹ̀mí náà ebi ọmọ ànábì kú sẹlẹ̀ ìyàwó ẹ̀ kú tàbí ọba ó ti wá ṣe pé mo nímọ̀ àkọ́kọ́ yìí àà kò ní ṣẹlẹ̀ dé kó wà lọ́sọ̀rọ̀ ayé o tí wọ́n bá wá láwọn ẹ̀yìn ànábì sẹlẹ̀ láwọn àlè wọ́n máa fi yìí pé àdúrà ọ̀rọ̀ ẹ̀wọ̀ ni. ara rẹ̀ ní ká sọ wípé àtàrà ànábì àbí nítorí ànábì lọ́lọ́run fi dá gbogbo ayé wa. àwọn mùsùlùmí míì tún máa ń ṣàdúrà fánàbì ànábì lọ́dẹ tó dúró sí mi lóde òkúkọ náà. sánàbì lọ́dẹ tó dúró sí ọ. olúwọ́ba lẹ́dàá la máa ń dojú àdúrà kan. أعطاني الشرك يقوم بالقلب والقول والعمل بالجوارح ẹbọ a máa jẹ pẹ̀lú ọkàn o pẹ̀lú àdìsọkàn ẹbọ a máa jẹ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ẹbọ a máa jẹ pẹ̀lú àwọn ìforí lálẹ́ fún ẹbọ bíi ìgbẹ́bọdání nígbè àpẹẹlẹ àmú àpèjúwe wa obìnrin tó máa lọ sí yóò rò kúta jù ó wò kúta ẹsẹ ìpáyọ yóò ti gbẹ yóò fẹ́ pupa yóò máa pè ní bàbá òun ọ òkúta ní bàbá rẹ bàbá mi pẹ̀lẹ́ yóò máa di mẹ́wàá yóò máa di ní mẹ́fà ẹ mẹ́sàn mẹ́wàá yóò máa di méjìlá gbà. ọlọ́mọ ẹlẹ́bọ kì í lọ́pọlọ ẹlẹ́bọ ṣe kiri ẹlẹ́bọ kì í lọ́pọlọ débi wọ́n òkúta òkúta yẹn ló wá dá ọ òkúta tó sọ ló dá yẹn ló kó o jẹun lánàá sì ní òkúta yẹn lánàá sì jẹun lánàá dé lónìí yẹn ló kpono àṣekò ìyàgbọ́nù ẹ̀kọ́ ama máa jẹ́ o wọ́n tó ẹ̀kọ́ a máa jẹ́ ọ̀nà ẹ̀kọ́ wọ́n amẹ́lẹ́ ní ìjọba ẹ̀kọ́ مقتصرا على الاعتقاد فقط كيف أتفكر نحن له إبوا ما جبل وليوم أتيري بالسيارة نكاح كوفي لكذا òní pé kúlù màkánà sí ìnàdíyà tó lè là ọwọ́ rẹ̀ kúlù màkánà sí هدية لله سبحانه وتعالى وشرك gbogbo tó bá ti kó ìwà orogún pẹ̀lú ọlọ́run sí ẹ̀bọ́ ẹ̀mí gbogbo tó bá ti kó ìmọ̀ àwọn orogún pẹ̀lú ọlọ́run sí inú ẹ̀bọ́ ẹ̀mí gbogbo kàkàtà àwọn àwòrán wa ìwà orogún pẹ̀lú ọlọ́run wà. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ṣíṣe ọlọ́run tó yà wá yẹ ẹ̀gbọ́n ṣé ká fún wa lákòókò ike yẹn kó ká lọ́wọ́ ní òkà ní dáàbòbò ta ni ọba olùdáàbòbò tẹ̀tìrì wípé ó ti kó ìwọ orogún pẹ̀lú ọlọ́run látara sí ọlọ́run ló dáàbòbò ẹ̀gbọ́n tẹ́ ẹ bá sọ pé òògá ni mo wọ̀ ẹ́ yóò máa dá àbùkù ẹlẹ́bọ ni ẹlẹ́bọ tẹ́ ẹ bá sọ wípé òògá tí mo wọ̀ ẹ́ òní yóò jẹ́ kí ọlọ́run dá àbùkù mi ẹbọ ni o mẹbọ kékeré ni tàbí yàtọ̀ láàrin méjèèjì tàkọ́kọ́ yẹn ó ti fọkàn sí òògá yẹn gàgà lójú dáàbò ẹbọ ńlá yẹn. Ebere òun àtàwọn ọlọ́pàá ìkẹ̀kẹ́ náà ni wọ́n. Bí ẹ̀ bá wọ́n òkà ah, ẹ̀ tó bá ti wà lọ́wọ́ ọlọ́run ni ó dáàbò bò. Kìsì fún òkà yẹn ni ó bò. Òkà yẹn jẹ́ ó jẹ́ kí ọlọ́run bò ilé tún fi ìdáàbòbò ọlọ́run sí abẹ́ ìka sí ọlọ́run òkúkú. Bí bá ti lè òkà yìí rẹ̀ yóò jẹ́ tọ́lọ́run dáàbò tọ́lọ́run sọ fún ẹ bẹ́ẹ̀. Bí tó bá ti lè òkà yìí, màá dáàbòbò ẹ̀. Nítorí náà, irú àwọn kan báyìí, ẹbọ ni wọ́n o, ẹbọ nínú ìṣesí nínú iṣẹ́ kan ẹni pé oríṣiríṣi àwọn kan ní ìyẹn ti ṣe irú ẹ tó bá ṣe irú kan bẹ́ẹ̀ ló ti ṣe tàbí kéèyàn ṣe nǹkan mọ́ ẹlòmíràn sọ nǹkan mọ́ èso oṣù mọ́ ni tàbí àwọn tó ń ta ọjà ìyálọ́jà ó ti máa bá àwọn àbá àjẹkùn jẹrà wọ́n ti fún ní ìkàtí ó ti abẹ́ ẹ̀ lítà gàrí tó bá gbà pé ibi yẹn gẹ́gẹ́ ni ó jẹ́ kó ń ta ẹ̀rọ ni ẹni tó bá ṣe náà ẹlẹ́bọ̀ rẹ̀ náà ẹ̀rọ ti ṣe ni. ṣùgbọ́n tó bá gbà pé tóun fi ti yẹn ni ó jẹ́ kí ọlọ́run jẹ́ kí òun ta eléyìí ẹ̀rọ kékeré jáde yàtọ̀ ẹ̀rọ láti ẹ̀rọ kékeré nínú àwọn ọ̀rẹ́ ẹbọ ńlá àti ẹbọ kékeré wa àti sàlàyé ìyàtọ̀ láàrin ẹbọ ńlá àti ẹbọ kékeré ẹbọ ńlá ló kéré kú ní ìta ló sọ di ẹsẹ̀ tó bá gbàgbé fóun ti sábẹ́ ìgbà àgbà irun tí ó jẹ fóun dà gàgà Ọlọ́run ni ó jẹ ìgbà ara ẹbọ inú gbólóhùn tó kọmọ láàrin àwa Yorùbá dáàmú àjẹ òun kájẹ wa òun kí ló dé adé kí ló dé adé òsàlàjé òsàlàjé bẹ́ẹ̀ náà wéèrè lọ́jà àwọn ìyá tó sọ pé adé kó wá ọ̀kájọ wà fún mi ní ẹ̀kọ́ ọ̀gbọ́nù. ẹ̀kọ́ ọ̀gbọ́nù kájọ wà fún mi. ẹ̀kọ́ ọ̀gbọ́nù nínú ìpolówó. Tẹ̀gbẹ́ ẹ̀bọ yẹn ti kó sínú ètò Yorùbá púpọ̀ yìí. Ṣé Yorùbá ṣọ́ra? Ó fẹ́ẹ̀ má mi sọ èdè Yorùbá yìí láì ní ọ̀sẹ̀ kọkànlá bẹ́ẹ̀. Bàbá àgbàlagbà tí wọ́n máa ń ṣe tó nígbà tí wọ́n bá sí ìlàkùnrin, wọ́n máa ń sọ sí ní ẹ̀gbẹ́. Yòókè ṣe ti Yorùbá lẹ́kẹ̀ẹ́ kọkànlá bẹ́ẹ̀. Wọ́n àgbàlagbà àmọ́ sọ̀rọ̀ yẹn gá kódà wọ́n máa ń sọ wípé abdullahi nkúri àbúrò máa ń nkúri ó máa ń sọ̀rọ̀ yẹn ó kọ́ ẹ ó máa ń ka ẹsẹ̀ orin náà mo rántí ẹ̀ orin èmi kàn orin níbi wá ní ikọ́ níbi wá. nítorí náà ẹ jẹ́ ká ṣọ́ gbólóhùn ẹ̀lú wa.

jẹ́ ńlá kàyé tó lù máa káàlà sí ìdàdí yẹtù ìlà ìtàhálà ọwọ́ ṣe. Gbogbogbò tó bá ti kó ìmọ̀wọ́ ogún pẹ̀lú ọlọ́run sínú ẹ̀rọ ni. Bí ẹnu ẹnu tẹ́ abọ́ ní ṣọ́ọ̀bù, abẹ́ntóṣù láti lè fèrè. Àbí àká àtòkún bẹ́rẹ́ sẹ́nu láti fèrè. àbí wọ́n ẹjẹ bẹ́ẹ̀ wọ́n ẹjẹ tí wọ́n bá ń lo òde òde ìkómọ òde òkú wọ́n ẹmu kábíyánu kábíyánu jáde wa ẹ mọ̀ wọ́n jù mí lọ ẹ mọ̀ jù ẹ tó ṣe bẹ́ẹ̀ tó ṣe jáde tó ṣe wà tó fẹ́ bọ̀ ọ̀dà ibi tí wọ́n láyé láyé tó ṣe jẹ́ pé nǹkan tí àwọn èèyàn ń pè ní wá àti wípé kẹ́nìkan máa kọrin tó ní bí magbogbo mẹ́fà bí bá tó sọ̀rọ̀ ní bí magbogbo mẹ́rin lọ́ba àti magbogbo lọ́la kẹ́ máa gba ọ̀rọ̀ fúnra wọn. kẹ́ máa sọ oríṣiríṣi ká máa fi àjà fi ẹni tó máa já láti fi níta rẹ̀. àwọn owó lè àwọn owó lè owó lè ìgbé sájọ̀ táwọn. wá àti àwọn owó lè wá àti pé èèyàn kọ̀ sí ọ̀pọ̀ wà yìí èèyàn kọ̀ wá àti ti ẹ̀kọ́ báyìí. وجبريل اللهم شأن واحد كل ما كان فيه نبيا لله تعالى وهو شأن في وجبه تبني برقات onímọ́tò ni o wà ràbọ̀ tó ń gbé lọ kàdúrà ní kánú yóò wà lọ́wọ́ àwọn afáàfẹ́ kí wọ́n bọ̀ wá nǹkan fún ọ. wọ́n ti rí síbi pé èèyàn gbọ́dọ̀ wá nǹkan kan ẹ̀kọ́ nínú ibi tí ẹ̀kọ́ wọ yorùbá láwù jẹ́kù sí kódà ọba wọn rọ́dà síbi ẹ̀kọ́. Bí ẹ̀ bá ra mọ́tò, yóò tún lọ wá àtẹ̀jọ́ ẹ̀ẹ́dẹ́ fún ní nǹkan tí ò ní jẹ́ kí nǹkan kan ṣe mọ́tò o. Nǹkan kan ti ń ṣe ìwọ gẹ́gẹ́ láì sí ìṣe mọ́tò. Èso tí wọ́n bá dẹ́gbà lọ́ba onídàábò, òyìnká ni máa dáàbò bo ẹ̀rù wíwá nǹkan láti fi wá dáàbò bò yẹn ó ti kó ìwà orogún pẹ̀lú ọlọ́run sí inú ojúkọ̀ rẹ̀ wọ ìgbà. كل ما كان فيه نبيا لله سبحانه وتعالى وهو شرك gbogbo tó bá ti kó ìmọ̀ wá orogún pẹ̀lú ọlọ́run sí inú ẹ̀gbọ́n yìí. ẹ̀dọ̀ sí ọmọ rẹ̀ tó fẹ́ ṣègbéyàwó yóò wá sọ fún ọkùnrin níjọ́ tó bá wọn sọ̀rọ̀ ọmọ pé ẹ bá mú ọkọ ìyá rẹ̀ wá kí ló fẹ́ mú ọkọ ìyá lọ ọmọ lọ́wọ́ dé yóò mú lọ sọ́dọ̀ àwọn ajọjọ jẹrà tó ń pè láǹfà wọn làwọn ó bá wò bóyá lọ́jọ́ wájú ìgbéyàwó yẹn ó dà bí ó dà jẹmọ tí wọn ti yẹn tó ti kó ìwà ogun ṣẹlẹ̀ lọ sínú àbí òsì kò sí òsì kò sí nítorí pé olúwo bá dẹ́ta nìkan ló ní mọ̀ ọ̀la ọlọ́run ní áálímù lùgbẹ́ ìwọ̀ ṣàkárà ọ̀láyò rèéru àlàbẹ́ ìlì àhàdá oníkólù láyà aláwọ̀ lùgbẹ́ láyà aláwọ̀ máa ń tẹ́tí sámáwá ju àlùkò àlùkò ìbà ìlàwọ̀ ìwà nàbì sọ fún wọn láyà alámúlùgẹ láyà alámúlùmọ́ńtì sàmáwá gbogbo ìwà sàmà ilẹ̀ pátá láyà alámúlùgẹ ọlọ́run ni wọn ò ní máa kọ̀ọ̀kan ìlọlọ àbọ̀lọ́ ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Báyìí, ìwọ́n sọ rẹ̀ kí ni ọ́? ọlọ́run ní ẹnìkan kò gbá àpè mi ìwọ ní àbá rẹ mọ̀ ẹni tó ń tọ̀ ọjọ́ yẹn olóòmọ̀ kí ni ọ́ tó àbá rẹ àtọ́lọ́run ni wọ́n jọ ń pín ìmọ̀ ọkùnrin kùránì lọ́rọ̀ kùránì lọ́sọ̀ ọlọ́run ní áálímù ní bẹ́ẹ̀ ni ìwọ̀ ṣáàdà áálímù ní bẹ́ẹ̀ ọlọ́run ní èmi mo ní máa kọ̀kọ́ bàlá yóò rí ìrù àlà ọ̀bẹ ìlú kọ̀kọ́ mímu àwọn nǹkan tí mo fi pamọ́ fún yín o láàyò zèhírò àlàfẹ́ ìbèyí ẹnì kankan ò mọ̀ kó hàn sẹ́yìn kankan. Olè ńlá mọ́nì ìtàgbọ́ lọ́rọ̀ sùlù àyàfi àwọn tí bá ń bẹ́ nínú àwọn òṣìṣẹ́ ẹ̀. Bí ìsìn Anábì sọ̀rọ̀ ọ̀kàrí fún wa àbí ọ̀rọ̀ ìmọ̀ kọ̀ọ̀kan ní kí ló lè ta fi wá gbà lọ́wọ́ ẹ̀? Kùrán ti sọ fún ọ pé rọ̀sùn àwọn òṣìṣẹ́ ẹ̀ sọ báyà látọ̀dọ̀ ọlọ́run tó ṣe jẹ́ gbé gbà mí wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àyẹ̀ bí kí ilé ìtọ́jú mi mọ́ àbí òsì sọ pé mi mọ́ nígbà tí wọ́n fi lè rèé mi lè dáhùn kí ló dé wọn ò tí ì sọ fún mi bọ́rọ̀ yẹn ṣe ànẹ́bí ìwọ ṣe tí o mọ ọkọ̀ ó wá ní mọ̀jà lọ́kọ̀ àbó súnmọ́ lọ́njà ànẹ́bí lọ àbó páyọ̀ lọ́njà ànẹ́bí lọ ànábì náà ò ní máa kọ̀kọ̀ o ìyàwó Aisha radiyallahu anha ó ní ànábì sallallahu alaihi wa sallam ó máa ń sọ pé la ya'lamu al-ghayba illa Allah ẹnikẹ́ni ò ní máa kọ̀kọ̀ àgbọ̀ tó bá wá mú orúkọ ọkùnrin tó fẹ́ fẹ́ ọmọ rẹ lọ sọ́dọ̀ àpá àkóbọ̀ òwú kí ló sọ àpá yẹn dà bá ọlọ́wọ́ bá wá ọ̀rọ̀ nípa ìmọ̀ kọ̀kọ̀ nípa ìmọ̀ ọ̀la ẹbọ ni o kó lò máa káàkà sí ìgbàdí ẹ̀sùnìlá tààlà ọ̀hún ọ̀ṣẹ́ kúrò gbogbo tó bá ti kó ìmọ̀ wá ọ̀rọ̀ pẹ̀lú ọlọ́ọ̀ sínú ẹbọ ni o ìkarùn. àfààní almarhu la yakunu musliman illa mùsàlùmí ila shirki al-akbar wal bara'ati minhu wa mimman fa'ala èyí ò ní jẹ́ àṣàlàyé lé níbẹ̀ èyí ò ní jẹ́ mùsùlùmí òdodo àfi kó jìnnà sẹ́bọ àti àwọn ẹlẹ́bọ ó ní jẹ́ mùsùlùmí àfi kó wọ́n bá wọ́n sẹ́ẹ̀ kó o lè jẹ́ mùsùlùmí kó máa fẹ́ lẹ́kọ̀ọ́ kó máa bẹ́ẹ̀ fún ìlú ìwọ ló tún pé olóògbé kan bá ṣèlú kí ni ọ́. a kì í gbélé fún ìlú a kì í gbélé fún lówó a kì í gbélé fún dáfọ ọdún ewu ó jàbújẹ bàbá rẹ àti ìyá rẹ lọ́kùnrin lówó ní oṣù jàpé ọlọ́gbóyàwó ayàṣẹ kan ìkẹfà màjáàlá ìmàlà ìkàtà àwọn àbíyá àwọn ìyá àwọ̀sá ẹnikẹ́ni tó bá sọ àwọn màláìkà bóyá gbogbo wọn àbí kankan nínú wọn tàbí àwọn ànábì ọlọ́run ó sọ wọn àbí àwọn ọ̀rẹ́ ọlọ́run gangan ó sọ wọn di àtẹ̀gùn gbọ́dọ̀ ọlọ́run ìyẹn ni wípé ó fẹ́ bẹ ọlọ́run fún ọmọ ni o yóò ní ṣéwù yóò bá wọn bá lọ́dọ̀ ọlọ́run tó bá ti bẹ ṣéwù ọlọ́run bó gbọ́ àwọn ẹlòmíì irọ́ kan wà tí wọ́n máa ń pa nígbà táwa kéékèèké la máa ń gbọ́ lẹ́nu àwọn àkọ́ oníṣẹ́ ìwé ẹ̀. wọ́n ní tí gbogbo ẹtí wá wà lórí ọ̀nà tọ̀ríkà wọn tó bá kú wọ́n kò sínú ṣéwù tí a ti fọ́tọ̀ yìí ṣéwù wà gbé wọn lọ tí ṣéwù bá ti já láti nínú àlùfẹ́ náà báyìí wọ́n kàn jáde ẹ̀fọ́ bí aeroplane Amẹ́ríkà ń fighter <laughs> jet wọ́n kò sínú ṣéwù ṣéwù wà láì wọ́n náà àlùfẹ́ náà láti wá fúláì wọ́n náà àlùfẹ́ náà gbogbo àwọn ọmọ wòlíì ní ọ̀ọ́. ọlọ́mọdé àbọ̀ kò dáa kí èèyàn lọ agbọ̀dọ̀ ṣé wo kó fótò kan wáyé wà mí mọ̀ báyà bá rí bọ́tò yẹn ṣé wò kàn ya wọn báyìí tí wọ́n wá ya gbogbo àwọn mòrí yí abẹ́ déwù yẹn àlùkébà déwù yẹn ti bọ́kà tọ̀tọ̀ tó bá ti dán ọ̀gbẹ́ yìí. اللهم استبر الذين اتبعوا من الذين اتبعوا àwọn tí ó ń tẹ̀lé wọn àwọn tí wọ́n tẹ̀lé wọn mọ̀ sọ pé àwọn àwọn akọ́lẹ̀ tẹ̀lé o kí ló sọ ní kọ́ọ̀tù ó ní wọ́n máa sọ wípé láwùlá kúnlákúnlá mú kí ni tí ì bá ṣẹ̀yìn mòrídìí ó máa sọ fún ṣéwù bí ìbá ṣe ìrọ̀lẹ́ àbá òmìnir làbájẹ́ àlùsúnà làbájẹ́ ọmọlẹ́yìn ànábì làbájẹ́ ẹni tí èwì ilẹ̀ sì wá lọ́nà kí ni wọ́n sọ fún wọn. lọ́wọ́lá ẹ̀sìn ńláfínà mùsùlùmí kọ́lá lẹ́bí iná sọ́tọ̀rù lílẹ́bí iná tóbi èkó ànáhùn sọ̀dàdínà kò máa lè lòdà bá àdá ìjà ọkọ̀ bá tuntun ó jírí mi. àwọn ṣé wo àwọn ọmọ ṣe kí ilẹ̀ ìjọ ṣé nígbà tẹ́ ń tẹ̀lé ọlọ́run aṣọ pé kẹ́ ẹ tẹ̀lé ọlọ́run aláàfin ìṣọ̀dájú máa ń ṣáwọn aláfọjú yín nígbà tí òdodo wa bá àwọn ètò ìṣẹ̀lẹ̀ ni pé tó للذين استكبروا بل مكر الليل والنهار استعمروننا نكفر بالله ونجعل له اندادا ọlọ́run ní bá nítorí àwọn ṣéwò tó a máa dá ọmọ lẹ́yìn ló pé mọ́tòrò lẹ́yìn wà náà hàn gbogbo àwọn ilé tẹ́ tẹ́ dá lẹ́yìn náà wà náà hàn lálẹ́ lọ́sàn ṣéwù dédé ìtàkùrú nana àtàkùrọ̀ bìlà bẹ́ẹ̀ sọ fún wa pé ká máa ṣe nǹkan tó jẹ́ pé ìṣẹ́bọ àti ìṣekèfèrí sọ́nà làwọn nǹkan yẹn sọ. bẹ́ẹ̀ sọ fún wa pé ká máa ṣe nǹkan kankan ló ṣe wípé yóò jẹ́ kí á mú oorun pẹ̀lú ọlọ́ọ̀kọ́. kí lọ́lọ́ọ̀kọ́? wà á sọ́run nàdá masala mara ọ̀nà àgbà oníkálukú wà rí ìyà tí ó jẹ ẹni tó àwọn ọmọlẹ́yìn sọ fún ṣé òbí ara yẹn ṣé òbí ẹ̀yìn lẹ́sìn wá lọ́nà àwọn ṣé òun náà sọ pé ọ̀dà àtúnyẹ lọ́nà ṣé bí wọ́n ti wá àtúntò ẹni ibi ẹ̀ ẹ̀yìn lẹ́ẹ̀ lọ́pọ̀lọ́ kírímínà lẹ́yìn gẹ́gẹ́ fúnra yín. àwọn yòókù sọ pé pé àti bí lọ́sàn lóru lẹ́yìn ṣe ṣẹṣẹ sọ pé ká máa tẹ̀lé yín tó bá máa wọ́n ti máa di ẹ̀ bá nínú Qur'an ọlọ́run tó sọ fún ọ pé wọ́n máa tètè yí àwọn ṣé wù kò ní dá fún iná lẹ́wọ̀ tí àwọn yẹn náà kò ní dá fún iná wọ́n jọ máa tètè yẹra wọn lọ́nà. àwọn tí wọ́n tẹ̀lé àti àwọn tó tẹ̀lé wọ́n ṣàdúrà fún ṣé wọ́n dojú àdúrà rẹ kọ sí wọ́n ìjọba yẹn kọtíìlì mọ́bẹ tíìlì lọ́wọ́ ẹ̀ mọ́ wá àlùbáríkà lọ́dọ̀ tíìlì tí ẹ̀ bá lọ bá tó pé à ah, fún mi lálùbáríkà tó rò pé ọwọ́ tíìlì ni lálùbáríkà wà ẹlẹ́kọ̀ọ́ ni. àfẹnusó bá rò pé ṣé wo mo ìdàdúrà tọ́lọ́ fún ní àlùbáríkà tẹ́lẹ̀ rí àbúrò àlùbáríkà ṣé ẹ bá ìdàdúrà tọ́lọ́ fún mi lálùbáríkà eléyìí wà lóyún tó bá jẹ́ sí òwú yìí ṣùgbọ́n séwù ẹ̀yin ẹ fún mi díẹ̀ ní àgbáríkà rẹ̀ ní ọ̀ torí pé ọlọ́run ló ní ìyẹn lọ́wọ́ òkúta ìkápẹ́ ẹ̀ nìkan. Màjá àlàmàlà àwìn àbíyá ẹnikẹ́ni tó bá ń àwọn màláìkà tẹ̀sí àwọn òṣìṣẹ́ ọlọ́run bíi nǹkan àtẹ̀gùn wá orin lọ́dọ̀ ọlọ́run wá àdúrà wá dáàbòbò yẹ̀dọ̀rọ̀ ó wá ń ṣàdúrà sí wọn yàtàwọ́ kẹlẹ́ alẹ́ ó ń gbára ní wọn fi ṣiṣẹ́ wàlẹ̀ nǹkan kan ò lè ṣe o ṣiṣẹ́ wàlẹ̀ kò sí tó wò fún òní gẹ́ fọ́tò mara ṣéwù àwọn lẹ fọ́tò ṣéwù mara mọ́tò ó wá ń gbá wáyé. ó ní ọ̀gá ẹ̀ sáré fọ́tò ṣéwù ipò ní òsì bára rẹ̀ yóò ṣòfò láyé àtọ́ ìtayé ni wípé yóò kù sínú kòtò títọ̀run ni wípé ẹlẹ́bọ̀ ìfẹ́sùn ti di ẹ̀kọ́ dání ti di ẹ̀kọ́ mọ́ ẹ̀rù bóòlù ti di ẹ̀kọ́ mẹ́rù ó ti fọ kàrán ó ti fọ kàrán ran ṣéwù wípé ṣéwù yóò ṣe ìdáàbòbò fún ẹ̀bọ̀ yìí ìyẹn ní ìkẹfà ìkeje tí a ti ká ẹsẹ̀ ọ̀rọ̀ lórí ẹbọ a wà bọ́ sí ọ̀rọ̀ lórí iṣẹ́ kèfèrí sọ́nà. a bọ̀ sí orí ọ̀rọ̀ lórí iṣẹ́ kèfèrí sọ́nà ó tún yàtọ̀ díẹ̀ sí ìṣẹbọ sọ́nà. kí ni nǹkan ẹ̀kejì yìí? hunaka alákọ̀tún bẹ́yìn alukófìrí akubari wa ṣírkì akuba ìbáṣepọ̀ wà láàrin alukófìrí akuba ìṣekèfèrí sọ́lọ̀ òun náà ní nílá àti kékeré aṣàlàyé inṣàlá ìṣekèfèrí sọ́lọ̀ nílá àti ìṣẹ́bọ sọ́lọ̀ nílá wọ́n jẹ́ nílá torí pé tí ẹ̀ bá ti báyìí ó ti jáde kúrò ní Islam nǹkan méjèèjì ìbáṣepọ̀ wà láàrin wàyí alákọ̀tù òmùmí ni wọ́n kò sùn ìbáṣepọ̀ yẹn ìbáṣepọ̀ pé ìkápẹ́ ní ìkejì lọ ìkápẹ́ ìkejì òpẹ́ nítò tó yẹ wa ìyẹn ni pé ìkákó kan sínú ìkákó kan sínú òun ni wípé kọ̀kọ́lù ṣe kì í kókòrò gbogbo ẹbọ ṣíṣe pátá tí ẹ bá tiẹ̀ bọ́ báyìí ó ti ṣe kẹfẹ́ ní sọ́lọ̀ tí bá tiẹ̀ bọ́ ó ti ṣe kẹfẹ́ ní sọ́lọ̀ gbogbo ń tà ní júwe tá sọ pé ẹbọ ni ẹbọ ni kẹfìrí náà ló ṣe sọ́lọ̀ wàlẹ́ ìsàkólu kófìrí ṣèkà ṣùgbọ́n kì í ṣe gbogbo ṣíṣe kẹfẹ́ ní sọ́lọ̀ ń lẹ́bọ̀ọ́. kì í ṣe gbogbo ṣíṣe kèfèrí sọ́lọ̀ kì í ṣe gbogbo ṣíṣe kèfèrí sọ́lọ̀ ńlẹ́bọ ẹ jẹ́ kí n fún wa lápẹ̀jú rẹ̀. وإذا تتلى عليه آياتنا ولا مستكبرا كلم يسمعها كأن في أذنيه وقرا وبشره بعذاب أليم ara ṣe tí ẹ mọ ara ṣe tí ìṣe kèfèrí sọlọ òní kéèyàn jẹ́ ìfọ̀ ọ̀rọ̀ náà. ọlọ́run sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ ń ṣe ṣe kí n gbọ́rọ̀ ó kọ́ mọ́ ní ìṣòro èèyàn tó máa ń wí tó wàá tó sọ̀rọ̀ ẹ̀ fún mi ní ìlú kò fẹ́ gbọ́ látara ìgbéraga ọkàn eléyìí ìṣe kèfèrí sọ́lọ́ọ̀ ni kì í ṣe abala ìṣẹ́gbọ́n ẹ má gbàgbé pé ìṣẹ́bọ ní ṣe pẹ̀lú ìpín kankan wí ọlọ́run nínú àwọn ìròyìn ẹ̀ nínú àwọn nǹkan tó ṣe wípé ọlọ́run nìkan ni a máa ń da nǹkan yẹn bọ tó yẹ wá fún. ẹni tó gbọ́ ìgbọ́ yìí kò fẹ́ gbọ́ ọ̀rọ̀ náà òun tẹ̀lé gbọ́ ọ̀rọ̀ gbọ́ kò sì sọ fún òun kan ní ìtẹ̀lẹ́ náà kó gbọ́ ọ̀rọ̀ náà nìyẹn ti ṣe kẹfẹ́rí sọ́nà nìyẹn kì í ṣe gbogbo ìṣe kẹfẹ́rí sọ́nà sọ́nà nìyẹn ṣùgbọ́n gbogbo ìṣẹ́mọ sọ́lọ̀ ń pátá ṣe kìbèrè sọ́lọ̀ lòun náà tàbí pé kan kó kan sínú ni èwo ló kó kejì sínú iṣẹ́ kẹfẹ́ rí ó kó ìṣẹ́bọ sọ́lọ̀ ó kó sínú tí ẹ bá ti ṣẹbọ sọ́lọ̀ báyìí ó ṣe kẹfẹ́ rí sọ́lọ̀ ìyẹn wá lè ṣe kẹfẹ́ rí sọ́lọ̀ tí ò túmọ̀ sí ẹ̀bọ ṣùgbọ́n àti kẹfẹ́ o àtẹ́bọ ńlá o àti kẹfẹ́ ńlá o méjèèjì ṣe kí ni ó jù yàn síta ẹ̀ ọ̀tá ọlọ́run àti ọ̀tá àwọn mùsùlùmí òru ó sọ ọ́ di ẹni tó ṣe wípé tó bá ṣe pé lè mọ́mú mọ́sáàsì ni àgbọ̀dọ̀ kírun lẹ́yìn ẹ̀ ìṣẹ́gun sọ́lọ́run ó ní ìmú kankan pọ̀ mọ́ nínú ìjọsìn òun la ti ń ṣàlàyé bọ̀ láti pé àwọn ọ̀rọ̀ tá a kà méje bí ijọ́ mẹ́ta ijọ́ mẹ́rin la tún dé kàkà àpèjúwe ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ láti mú wa torí pé kìnìún náà fẹ́ ju púpọ̀ jù ẹbọ ẹbọ ṣíṣe ó fẹ́ ju bó ṣe wá fẹ́ ju tó bẹ́ẹ̀ làwọn amùsùnmí àdìgbà nípa ẹ̀ àdìgbà àdìgbà gbogbo wa ìta níbi tá a ti ń ṣiṣẹ́ la mọ tá a lè ṣe níbi iṣẹ́ tó fi lé ọkọ rẹ̀ lánàá apá kan kí n bẹ àbọ̀ supermarket kó mo bí léèrè pé ní supermarket yìí ìjọ mélòó lẹ máa ń sàkáǹtì ó ní lójoojúmọ́ tí yóò bá sàkáǹtì lójoojúmọ́ ilé tí ó wọ mi èèyàn tajà supamákẹ́tì kò ní sàkáǹtì lójoojúmọ́ ìgbàgbọ́ ṣe pàtàkì jù bẹ́ẹ̀ lọ tèmi bá fẹ́ sùn tí wọ́n bá fẹ́ sùn ó yẹ káàrò owó tèmi tí kò fẹ́ bọ́ lónìí bóyá oorun yìí ni ó jẹ́ ètè yìí ó sùn tí ò sì ní í kó má jẹ́ pé ẹbọ lè yóò gbé lọ bá ọlọ́run ó yẹ kí òun àkàǹtì ẹ̀mí èèyàn lójoojúmọ́ tó ṣe ní ìdí ìkótẹ́ bọ́ ṣé mi ìdí ìkótínú ìṣekèfèrè sọ́lọ́ nítorí pé tó bá kírun ju awọ lọ bí Yorùbá ṣe máa ń sọ awọ a máa kírun ni bẹ́ẹ̀ ẹ máa gbọ́ Yorùbá Yorùbá èdè yẹn gángan ó ní bùkátà sí àyẹ̀wò ká kí àpò tá a bá sọ Yorùbá àwọn gbólú ẹ̀kọ́ ọ̀gbọ̀n jáde lẹ́nu wa táà ní kà sí pé gbólú ẹ̀kọ́ ni. bẹ́ẹ̀ náà ni tá a bá ń sọ̀rọ̀ á padà wá bẹ́ẹ̀ pẹ̀lú ìgbọ́lọ́ á sọ̀rọ̀ ìsọ̀bẹ́sẹ̀lú mọ̀nàfíkì sọ̀bẹ́sẹ̀lú onílókè onínísàlẹ̀ tó bá rojọ́ tán tó bá ní àṣebí wọn ló sọ báyìí lẹ́kọ́ ní ẹ̀ ṣẹ́mọ̀ pé gbà tí mo sọ mo tún sọ bẹ́ẹ̀ náà wípé ó tún lè má rí bẹ́ẹ̀ rẹ̀ tọ́ba a ṣé lè wá sọ ní sọ ní ẹ́ tí mo sọ ní pé mo fẹ́ ní ẹjọ́ bí ẹ bẹ́ẹ̀ sọ náà lèmi náà sọ. lọ́bẹ̀ ṣe ní ṣe sí yorùbá ni ọ̀ ẹni tí àwọn haúsá fi ń pè wá ní bèrèbè ẹni tí ọ̀rọ̀ rẹ̀ kì í ṣe kí ni ìṣẹ́ ẹni tí ọ̀rọ̀ rẹ̀ kì í jẹ́ ẹyọ kan ìtumọ̀ bèrèbè lọ́dọ̀ haúsá náà bèrèbè ni wọ́n rọ ẹni tó tí wọ́n bá ti wá fún un ní tòkè yóò bá ìsàlẹ̀ jáde ní ṣe bẹ́ẹ̀ pé o sọ lẹ́ẹ̀kan náà pé mo lè mọ̀ o. ẹnu gbọ́ ó sún mọ́ kó jẹ́ pé tẹ̀sán yẹn náà lè ní náà ó sún mọ́ kó jẹ́ pé kí ni ó sún mọ́ kó jẹ́ pé lórí pẹ̀tẹ́ bá kọ pé o wa sọ ní sẹ́yìn mo sọ pé mo sọ pé ó sún mọ́ lè má jẹ́ pé náà yóò tún yí ọ̀nà àfikún ó pọ̀ ní èdè Yorùbá púpọ̀ jù àwọn ṣe tí yẹn wá mọ́ wa lára ẹ̀sìn wa ò sì fẹ́ ebi ń pa ọ mo sọ pé wá jẹun ní wàláì mo tẹ̀ jẹun sani ẹ̀rọ ni ẹ̀rí pé tọkàn rẹ̀ yàtọ̀ sí bó sọ yẹn ọlọ́run ni yàkùlù nàbí àfùwá hìhìm máa lé ìsàfihàn kìlòdì mọ̀nàbí wọ́n máa sọ nǹkan kankan pẹ̀lú ẹnu wọn wọ́n yàtọ̀ sí tó wà nínú ọ̀rẹ́ bí ò ṣe bẹ́ẹ̀ wọ́n á ti máa fi ìdọ̀bálẹ̀ pa ìdọ̀bálẹ̀ báà ní ẹgbẹ̀lẹ́ ẹgbẹ́ ó dẹ́gbẹ́ mọ́tò mọ́tò balẹ̀ mọ́tò balẹ̀ kí ló ṣé ìdọ̀bálẹ̀ kì í ṣe àpọ́nlé nínú àṣà wọn ni ó ti wá ní ìdọ̀bálẹ̀ mọ́tò balẹ̀ mọ́tò balẹ̀ mọ́tò balẹ̀ mọ́tò balẹ̀ yorùbá máa sọ nǹkan lẹ́nu tó jẹ́ pé ọ̀sán ni tó wà nínú òkú ẹ̀ ni wọ́n fi máa ń sọ pé ọ̀yọ́ dọ̀bálẹ̀ ẹ́ ìlú ẹ̀ lóṣù ó yìnbọn ló wà dọ́kítà ìmúnàfíkì ìhàwó lẹ̀sìn kan tí a ṣàlàyé ṣàlà nígbà tí a bá ṣàlàyé ọ̀rọ̀ ìṣèkètè rí sọ́lọ́ tó nǹkan tí a sì kásẹ̀ ọ̀rọ̀ ilẹ̀ lórí ìmọ̀ṣẹ́bọ̀ òní pé a tó mọ́ ìmọ̀ṣẹ́kètè rí sọ́lọ́ ìṣèkètè rí ńlá gbogbo gbàtẹ́nì kankan bá ti ṣẹbọ ó ti ṣe kèsì ṣùgbọ́n ìṣekèfèrí sọ́lọ̀ irú rẹ̀ kan wà tó jẹ́ pé kìí ṣe ìṣẹ̀bọ tó yà fún ti ẹ̀bọ ṣíṣe kò ti fún alápẹ̀rẹ̀ kan ọlọ́run kó jọ kó forí ní wa ọlọ́run kó jọ kó jẹ́ kí àwọn kan ìkó yé wa màá rọ gbogbo wa tá a jẹ́ bàbá bàbá máa lé lẹ́yìn bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi ẹ lọ́ máa ṣàlàyé ẹ̀ fún ìyàwó mi náà pẹ̀lú ẹ̀ ẹ̀ ká máa ṣàlàyé ẹ̀ wá tó mọ̀ tó mọ̀ tó mọ̀ tún mọ ìṣèkèsè yìí sọ́lọ́ irú àwọn ọ̀rọ̀ tá à ń sọ ẹ̀ gbogbo wọn sá sí ilẹ̀ ẹ̀kọ́ ká máa ma kí ló sọ mùsùlùmí di kèfèrí àbí òye ká mọ̀ kápá nǹkan hundred hundred dollars ní gbogbo àwọn tá a kírun bí àtìsẹ́ni tí ó jà sí gbọ́dọ̀ tó ní hundred dollars lọ lọ́dún dọ́là ni wọ́n ní hundred dollars ní ìsìn fifty something thousand naira ní àbí fifty eight thousand ta ni ó jáde kó mọ̀tà ta sálámà magiri lẹ́yìn lẹ́kí magiri abọ́gọ́ máa ń sọ láti ná Abu Aisha Abu Aisha tẹ̀bá sálámà ẹ̀gbọ́n fáwọn inṣàlá àmọ́tì dìde o tàbá kí ìṣá ìta ẹ̀ tó bá ti jáde ní mọ́tàtí ló ti jáde yẹn o lọ́dọ̀ ẹ̀ lẹ́nu ní ìjágbó lọ. Ìyàrá ọ̀la lẹ́yìn ọgbọ́dọ̀ já níbi èyí. tàbá ti kí ìṣá yìí á pín hundred hundred dollars lọ́sàásì àwọn yóò kọ́kọ́ wọra wọn lórí òtó àfihàn táàbà bá ní òtó ni pẹ̀lú òkú ọlọ́run á pín hundred hundred dollars dọ́là gangan láti pín kò ní ìrò péjọba ti bá àyìn àwọn arúgbó tó ń ṣe dọ́là ẹ̀sájẹ̀ kó kọ́kọ́ dí ọwọ́ mi náà kò sẹ́ńtì ó dìde òkú níta ti sọ yìí ọ̀rọ̀ ayé àtọ̀run ẹni tí ò bá gbọ́ yé ayé rẹ̀ ò lè straight ọ̀run rẹ̀ ò lè straight òdodo mo sọ fún yín tí ò bá mọ òpin yà láàrin ìgbàgbọ́ àti àìgbàgbọ́ èèyàn mọ òpin yà láàrin ìgbàgbọ́ àti ọ̀ṣẹ̀gbọ́ ayé rẹ̀ ò lè straight láìláì gbogbo àlá ni ó máa dẹ́rù bá báyà ẹ̀rù kódà tó ní bá fọ ìbò ṣe ṣe wò tí ìmọ̀ ẹlẹ́wò báyìí níjọ́ tó bá ta ẹ̀rọ bà níjọ́ tí ò bá ta ẹ̀rọ bà níjọ́ tó bá rọrùn sùn ẹ̀rọ bà níjọ́ tí ò bá rọrùn sùn ẹ̀rọ bà kíní kan máa wà tá a máa ń ṣe tí ìjẹ́ ká rọrùn sùn ẹ̀ má lè ká ṣe náà gbogbo àwọn tá a bá ti di forty five sókè ẹ̀ má ṣe kíní ẹ̀ mọ́ ìmọ̀ ẹ̀jẹ̀ pẹ́ jẹun lálẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán bá dé láti ṣọ́ọ̀bù ìyàwó rẹ̀ náà ti lọ ìwọ náà ti lọ látàárọ̀ tó dago mẹ́jọ àbọ̀ alẹ́ sí ẹ tó yọ pàdé lálẹ́ ìgbà náà ni wọ́n sẹ̀ máa dín ẹja ṣèwé ṣèlá tómi ọbẹ̀ ó mọ̀ ká ní ṣèpà àti kò mọ̀ bráùsì lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láyéjọ́ network news la máa ń wò nígbà táwọn obìnrin bá ń dáná lálẹ́ ṣùgbọ́n ní ìsìnkú sí network kankan mọ́ browsing ni network browsing ni àwọn èèyàn mọ browse browse browse wò ní sùn títí títí títí títí ilẹ̀ ó fi ṣú nígbà tí ará ilé bá wá gbóúnjẹ wá ilẹ̀ ti ṣú ó wà jẹun yẹn ẹ lọ wò ó tí ẹ bá máa ń pẹ́ jẹun kò ní máa rọrùn sùn ètò ìlera sọ bẹ́ẹ̀ o àwọn dókítà sọ bẹ́ẹ̀ o ẹlẹ́ka ń pẹ́ tí ẹ bá ń pẹ́ jẹun kò ní rose yóò wá jẹun ní aago mẹ́sàn-án àbọ̀ ah mẹ́sàn-án àbọ̀ gan-an yá o ebi bíi mẹ́jọ àbọ̀ náà jọ dé láti ṣọ́ọ̀bù àárẹ̀ èkó mi aago mẹ́wàá níyàwó wọn tó délé wọ́n ní ó dọ̀pù wà tráfíkì wà kíníkan wà tọ́yì ó délé láago mẹ́sàn-án àbọ̀ ó gbóúnjẹ kaná ní. mẹ́wàá kù díẹ̀ nígbà wo lóúnjẹ náà tó jiná bóyá gan ni wọ́n ń lò nígbà wo lóúnjẹ náà tó jiná ẹlòmíì tó bá jẹ oúnjẹ yẹn tó bá sùn yóò wà máa lálàkàlà ó ń jí báyìí ọ̀dọ̀ àwọn afá ẹlẹ́kọ̀ọ́ ni ó gbà ounje kò ní í mọ̀ pé oúnjẹ tí oúnjẹ wa wà lọ́nà fún ẹ yóò ní àwọn kí òun lọ́nà fún mọ́lẹ̀ ni kìnní náà kí kí òun lọ́nà fún ni bí ká sọ pé yẹn mú yàn lọ́nà fún fẹ́ pa òun kò ní mọ̀ pé ẹ̀bà tó ń pẹ́ jẹ ní aago mọ́kànlá ọ̀hún tóun ò rí exercise ṣe tó ń jẹ wálẹ̀ rẹ̀ kóun tó sùn yẹn ni ó dá wàhálà sílẹ̀ aago mẹ́rin àárọ̀ báyìí oní ọ̀lọ́jì ilẹ̀ kò ṣùgbọ́n àwọn kan yìí ká mọ́ ọ kí ni ipa ẹ̀ lára wa tuta bá mọ̀ pé pípẹ́ jẹun a máa kó àléébù báàyàn kì í jẹ́ kéèyàn ó lè sùn ṣé kò wá dáa ká mọ tó lè kó àléébù bẹ́ẹ̀ sí wa ni tí ò ní jẹ́ kéèyàn ó lè wọ àlìjẹ́nà tí ó sọ̀yàn di ọmọ náà gbére tí ò ní síyàtọ̀ láàrin òun àti àwọn ọlọ́sàn àti ṣàngó tí kò lẹ́tọ̀ọ́ ká mọ̀ ni. ẹjọ ẹjẹ ká sọ fún àwọn ìyàwó wa àti ọmọ ká sì máa wọn ní àwọn ẹ̀kọ́ ẹ̀ kó má pé wọn nìkan ló mọ ìyàwó rẹ ò ọmọ rẹ ò ọlọ́run kó yàwó aya ẹbọ ọlọ́run ní sí àwọn nǹkan tó máa kí ni nǹkan ní èèyàn ṣe kí èèyàn là ń sọ ni pé ó orogún ó ti fi pé ẹlòmíì yàtọ̀ sọ́lọ̀ iṣẹ́ iṣẹ́ bọ́ nìyẹn ṣùgbọ́n ìṣe kèfèrí kí ni túmọ̀ ẹ̀ kí ni túmọ̀ ìṣe kèfèrí sọ́lọ̀ pẹ̀lú ògo ọlọ́run tó bá dọ̀la á bẹ̀rẹ̀ sí mú àlàyé lọ sí ọ̀nà bẹ̀ ilé ìtàsọ ọlọ́run ìbálẹ́jọ́ dáadáa ni kò fi ṣe fún wa o wọ́n fi ṣe ìjàmbá lẹ́jọ́ aburú fún wa o ọlọ́run jẹ́ àgbọ́yé ju bá ṣe ṣàlàyé ẹ̀ lọ. ọlọ́run agbọ́ yé bá a ṣe ṣàlàyé lọ wa ṣe ṣàlàyé lọ gbọ́ ń ṣe lálàyé agbára rẹ àti ìrànlọ́wọ́ rẹ àti ìkẹ́ rẹ fi rọkiri wa mọ́jà o àti àwa àti wa àti àwọn o tá rẹ ìdùnnú ni ká rẹ o ká rẹ lẹ́nu tó dunnú sí ọ lẹ́nu tí wọn o. gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa yòókù foríjì wa o foríjì wa olúwọba dẹ́dà wa o foríjì wa olúwọba dẹ́dà wa o tí béèrè bá wà inshallah ẹyọkàn àbí méjì á gbìyànjú lọ́ba méjì aleykum salaam wa rahmatulah. Naam. Naam. clearing except you won't carry. Sorry. Now. Tá. طيب àsọ fún wa gbogbo jọ́là máa ń sọ pé ara wàhálà àlámọ̀rí ni wípé ẹ̀kọ́ nípa rẹ̀ kò kò kárí ẹ mọ̀jọ́ yẹn lẹ́nu pé ẹni tó ń sọ iná aláìmọ̀kan ni o. o ma nǹkan kan o ó kàn sọ̀rọ̀ ni o tàbí kó mà kó mà máa yí òdodo yẹsẹ wò iṣẹ́ tó máa ń sọ̀yàn di kèfèrí ni ó máa ń sọ̀yàn di ọ̀ṣẹbọ ìmọ̀ sọ nǹkan tó ní í ṣe pẹ̀lú ọjọ́ iwájú ìmọ̀sán tó ti ṣẹlẹ̀ kọjá nínú nǹkan tí ojú èèyàn ò tó kì í ṣe pé ó sì kánú ìtàn kankan kẹ́nìkan dìde nísìn kó ní òun mọjọ́ tí bàbá ojúku tó bí ojúku kí ni first name ojúku ẹ́ Chukwuemeka Chukwuemeka Odumegwu Ojukwu. ó ní oyè kan ọ̀tá ló rántí ẹ̀ ẹ́ ìwé kan wà Emeka lórúkọ ẹ̀ gangan ló kọ́ Emeka ó dá kàkà ṣé gbogbo àwọn tó sọ pé Nàìjíríà àwọn gan ò mọ kankan wọ́n mọ kankan wọ́n lẹ́nìkan sá lọ bò ó náà sá lọ. gbogbo àwọn tó máa ń lọ bí àwọn ìnígbà wọn sá lọ náà sá lọ tí kò yàwé àtọmọ ẹ lọ kó dèbò à kó tó wá dá wàhálà lẹ fi gbogbo àwọn ìran wọn jìyà láyé àbí wọn ò jìyà ńgbà náà. ẹbọ ṣíṣe ni kéèyàn sọ pé onímọ̀ ọ̀la tí ẹnìkan bá wá sọ pé ah ó mọjọ́ tí bàbá ojúkú bí ojúkú o ò sí ń bẹ̀ ò ká ń pa ẹ̀ wọn ò sọ fún ẹ ní amúkànmọ́ náà ni èmi máa ń mọ nǹkan tó ti kọjá lọ grave nìyẹn o ara ìmọ̀ wá orogún pẹ̀lú ọlọ́run torí olúwọba dẹ́dà nìkan ló mọkàn tó ti yé wa báyìí káwá sọ pé ànábì ìwòsàn yẹn irọ́ pọ́nbélé torí pé ọlọ́run ti sọ fún wa nínú Qur'an pé kí ànábì ò sọ fún wa pé òun ò ní mọ̀ tọ́tán ó ju ẹ̀ẹ̀kan lọ nínú Qur'an wa mastakfartu minal khair kul walaw kuntu a'lamul ghaiba lastakfartu minal khair wa ma massani yasu tó bá ṣe pé mo nímọ̀ kọ̀kọ̀ ni ànábì lọ́lọ́run ní kó sọ bẹ́ẹ̀ sọ fáwọn èèyàn. ìwọ sọ pé ànábì ìyẹsẹ̀ wò tẹ́kọ̀kùrọ̀ ni ọ, ara abala ìṣekèfèrí sọlọrun ni tó kó ìṣẹ̀bọ sọlọrun nínú ibi tó ti kó ṣẹbọ sọ́lọ́run ni pé òun gangan ń ṣẹbọ sọ́lọ́run nípa ìmọ̀ rò pé òun nímọ̀ kọ̀kọ́ ohun tó ti kọjá tàbí ohun tí ó ṣẹlẹ̀ lọ́la ó kó sí abala ìṣekèfèrí nítorí wípé ó ń fi ó ń fi ọ̀rọ̀ yẹn tako ohun tọ́lọ́run sọ nípa ànábì. ṣé quran ni àwọn agbàgbọ́ ni àbí tiẹ̀ quran sọ pé anabi sallallahu alayhi wa sallam kò mọ̀ pa kọ̀kọ̀ ìwọ sọ pé anabi ṣe iṣẹ́ ìmọ̀ nípa kọ̀kọ̀ ta ni ká gbàgbọ́ ìwọ ló kúrọ̀ ìwọ ọ mọ̀kàn ìwọ ló ń sọ̀rọ̀ ìṣekèfèrí sọ́lọ́hún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó gbogbo àwọn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ jákujáku ni gbogbo àwọn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ jákujáku ni gẹ́gẹ́ bá a ṣe wí lánàá. wọ́n máa ń ní àwọn àwáwí oríṣiríṣi tí wọ́n máa ń wí bá a sì ṣe fún alápèjúwe lánàá tí wọ́n bá ń dájọ́ èèyàn twenty four ó twenty three ó wá di nọ́mbà two òun fẹ́ kó àjọ nọ́mbà twenty three fẹ́ kó àjọ twenty two kí ni yóò pọ̀ ẹjọ́ torí pé yóò máa rojọ́ yóò bá ẹni tí ó gba nọ́mbà two rojọ́ yóò bá ẹni tó gbà tírì rojọ́ yóò máa rojọ́ yẹn títí torí kó fẹ́ kájọ tí ò kàn tó tí yẹn bá fẹ́ sọ tí ò lẹ́tọ̀ọ́ dẹ̀tọ̀ ọ̀rọ̀ oríṣiríṣi ni ó máa sọ ọ̀rọ̀ yóò máa pátákìtà yóò máa pátákìtà ẹ ànábi ṣé wọ́n lẹ́lòmíì tí wọ́n sọ kó ṣe é ni kò sẹ́lòmíì ta ni wọ́n sọ fún ṣé wọ́n sọ ó gbé èṣù ló kọ́ àwọn ni torí pé Quran sọ fún wa pé ṣẹ̀tọ́n ló kọ́ wọn wọn á máa béèrè pé àfa ẹ̀jẹ̀ wa ni fóònù làwọn èèyàn ṣe súnmọ́ gbogbo náà ṣẹ̀tọ́n ló kọ́ wọn Quran sọ bẹ́ẹ̀ wàtábà ọmọ àtàtúlù ṣayàtìnú alamólùkì Suleiman ìtàntẹ̀lẹ̀ ni àwọn èṣù ló wá kọ́ wọn àwọn èṣù ló kọ́ wọn ní gbogbo nǹkan ṣe yẹn ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí. tó ọlọ́run ni máa káfara Suleimanu ولكن الشياطين كفروا يعلمون الناس السحر شاكرينيس ìtàtí kọ́ ni ọ̀dọ̀ àwọn èṣù náà ti kọ́ lónìí náà àwọn èṣù a máa kọ́ yẹn sẹ̀wọ̀n pé àwọn bàbá olóògùn tí wọ́n bá lóògùn dáadáa wọ́n wọgbó lọ gba nǹkan wá ẹ tí ì gbọ́rí mo mọ ẹnìkan tó ṣe bẹ́ẹ̀ rí tó sọ yóò lọ gbà wá ni wọ́n yọ só wọ́n sì fún un pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí kó máa ṣe báyìí nǹkan báyìí ó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n sẹ́yìn mọ̀ pé òun náà ó ṣe nǹkan fún wọn ṣọ́ọ̀fẹ́ ni ṣọ́ọ̀fẹ́ ni wọ́n máa ń ṣeré ẹ̀yin Yorùbá yóò ṣe nǹkan fún wọn padà ẹni náà Ọlọ́run padà ṣe àfọ̀mọ́ ìgbàgbọ́ ẹ̀ o Ọlọ́run padà ṣe àfọ̀mọ́ ìgbàgbọ́ ẹ̀ o ó máa ń sọ ó nígbà tí òun ṣe òògùn òun kì í de nǹkan mára ń tòun ó ní tó ń bá rí olóògùn tó de nǹkan sọ pé wèrè lélẹ̀ kò tí ì lóògùn ó lóun ṣe oògùn débi pé òun èdè nǹkan mọ́ra òun gangan di òun ẹnì ó ní òun gangan oògùn lọ òun gangan fúnra òun òun ìsì ìpògèdè tó pé kó tó pògèdè òun ti pa ọ́ dà tí ẹgbọ́n tí wọ́n rí ó ní òun máa pògèdè ó ti pẹ́ jù òun pa ti ń ó ní bẹ́ẹ̀ ni tóun bá rí so nǹkan mára wọn kan gbogbo ele eto so mara ẹ̀ òun kọ̀kọ́ bá já dànù ná níbi tóun ṣe oògùn dé ṣùgbọ́n ọlọ́run yí padà subhanahu ọlọ́run yí padà débi pé kì í sùn ó padà dé ẹnìkan tí kì í sùn tẹ bá rí pé kí ló dé tó sùn yóò ní à ah, tóun bá ronú tóun ti ṣe kọjá òun ò gbọdọ̀ wàláhì kì í sùn yóò máa bẹlọ́n bẹlọ́n kí ló ń ṣe ń sọ pé astagfirula astagfirula kí ló dé tó ń ṣe astagfirula pé ha àwọn kan tá a ti ṣe kọjá astagfirula wa gbọ́dọ̀ pọ̀ lẹ́yìn ẹ̀ láìláìlálà kí ló dé tó ń ṣe láìláìlálà pé a ti ṣẹ́ bọ́jì náà lẹ́yìn ẹ̀ ni àsàlátù fanabi sọlọ́lá kí ló dé tó ń ṣe àsàlátù ká lè tẹ̀lé nítòfi fọ ara rẹ̀ mọ́ nìyẹn ọlọ́run sì gbà fún un tí ọlọ́run lè gbà fún wọn náà tí wọn náà pa gbọdọ jàǹkárí wọ jagajaga tó ń kó káàkiri ó pa sí sẹ́gbẹ̀ẹ́ kan gbogbo wárawára tí ò ní jẹ́ oníláárí tó pa sí sẹ́gbẹ̀ẹ́ kan torí àwọn nǹkan yẹn kì í jẹ́ kéèyàn oníláárí ẹ lọ wá àfọ̀n jálàbí kan tó níláárí wá wọ́n oníláárí kì í jẹ́ kéèyàn oníláárí yóò sì sọ ayé nù yóò sọ̀rùn tó bá lálìjànú tí ó lọ bọ́ jí owó nìkan ó mọ nígbà tí ó fi bọ́ jí wọn láwọn àlìjànú tí ó lọ jí owó kó wá nìkan fún wa ó lè lọ báńkì tó ní fọ báńkì nu torí pé àlìjànú ọlọ́run bá fún wọn ní agbára wọn lè wọnú ògiri kan jáde lẹ́yìn ó kó gbogbo owó tá a fẹ́ kó ó sì wá kó fún un ó mọ̀ ní ayé mọ̀ sọ pé Allahu Akbar alálìjànú ni. irú wọn pọ̀ dáadáa wọ́n lọ ra jeep fẹ́nìkan ó ra islander fẹ́nìkan ó ra kìnnìkan fẹ́nìkan owó láwà ní funfun wọn fi ọjẹ mufti alálìjànú ni ọ so nítorí náà títú bá kò nínú àwọn nǹkan yìí ní oògùn rẹ̀ ó ní àjàbọ́ àlàbọ́ títú bá dídojúkọ olúwọba dẹ́dà lóun nìkan ní ìgbé ìjọsìn fún àti ògo fún un bí ìgbé ọlá fún àti títóbi fún bí ìgbé ìfẹ́ràn fún àti ìbẹ̀rù fún olúwọba dẹ́dà nìkan nígbè ìjọsìn fún pé ìjọsìn ò tọ́ sí nǹkan kankan àti olúwọba dẹ́dà subhanahu wa nǹkan tí ó jẹ́ nǹkan àlàbọ̀ fún ọ nìyẹn bí kò ṣe bẹ́ẹ̀ òfo ni o òfo ayé àtọ̀run ni o ọlọ́run kò yà wá yà náà aleykum salaam. Amin wa iyyakum. ẹbọ kekere ẹbọ pín sí méjì ní large kekere tó kéré sí i kéṣe pé nítorí pé yẹn kékeré o ó kà kéré sí ètò tóbi ni. náà. téèyàn bá gbìyànjú láti ṣe dáadáa nítorí ọlọ́run tí ò fẹ́ ṣẹbọ àníyàn náà títí tó fi parí ẹ̀ ṣètò wọn fẹ́ bá a bàjẹ́ yóò máa bá ṣètò ìjà ni ó jọ máa jà ọlọ́ni inna shaytana lakum aduwwun fatakhizuhu aduwwa oníṣẹ́ tán tẹ́ rí un dájúdájú èṣù tẹ́ ń wò yẹn kò sọ pé àdúgbò ńlá ó ní lákùn àdúgbò bíi pé ká sọ pé àlọ́ta kankan àfẹ́ṣù ni takdimu ma hakuhu ata akhir kò sọ pé inna shaitana àdúgbò lakum ó ní inna shaitana lakum àdúgbò nítorí ẹ kó gbé síwájú ó gbé sẹ́yìn. nítorí pé gbèsè fà síwájú ìtumọ̀ ẹni pé bíi pé àlọ́ta kẹ̀kẹ́ àfẹ́sù èṣù yìí dájúdájú ẹ lọ́ta kankan bíi irú tiẹ̀ o fatakizuhu aduwa ẹ̀yin náà mú lọ́ta. innama yaduhu isbahu liyakunu min ashabis sa'ir. òun yóò mọ̀ pé àwọn yẹn pé ẹ kálọ̀ ẹja jọ náà. tòtí ẹ bá ti ṣe dáadáa ó fẹ́ bàjẹ́ kẹ́ ẹ tó ṣe kò fẹ́ kẹ́ ẹ ṣe ńgbà tẹ́ ẹ ṣe ń lọ́wọ́ ó fẹ́ bà níyàn jẹ́ ńgbà tẹ́ ẹ tún ṣe tó tún fẹ́ bàjẹ́ mọ́yàn lọ́wọ́ ogun ni àwa àtẹ̀sù ìyẹn gan tó gbéyàwó ogun láàrin ọmọ ẹ̀dá ádámà àtẹ̀sù àwọn ọ̀nà wo ni sẹ̀tọ̀ fi máa ń jà wá lógun ó tó ẹ̀kọ́ oṣù kan tá a mọ̀ ṣàlàyé o àwa àtẹ̀sù ogun yẹn àbí kì í ṣogun wallahi àwa ṣètò ogun ọlọ́run pé yàwá ya èṣù ṣèyí ó máa jà lógun ni èyàn ò ní jẹ́ kó ba iṣẹ́ yẹn jẹ́ yóò fẹ́ sán ìmọ́lẹ̀ ẹni gbájọ máa fa ọlọ́run pé yàwá ya èṣù a sì ní jẹ́ kó kọjú wa láti ṣiṣẹ́ yẹn tó bá ti ń gbé ẹ̀rùkẹrù wá pé ṣébí ṣe á ni pé gbẹ ẹnu ẹ sọ̀hún kì ṣe ṣe á ni mo fẹ́ ṣe nítorí ọlọ́run ni torí wọ́n ṣe wò ṣé lágbájá ò sọ pé ó ṣe ni torí ẹ̀ lómi ṣe sọ tòótọ́ ẹni ah, ẹ̀yin ó máa jà lógun bẹ́ẹ̀ ọkàn yẹn náà ni ogun yẹn ó ti máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o àbá ẹ̀ tí experience irú ẹ̀ pé ah, torí ọlọ́run mo fi ṣe onú sọ pé ah, torí ọlọ́run kan torí ọlọ́run mo fi ṣe onú sọ pé ìwọ wọkàn rẹ dáadáa pé ìwọ tó ń sọ fún mi yìí náà mi ò fẹ́ ló fẹ́ dà níyàn mi ló fẹ́ bà níyàn mi jẹ́ bí ó ṣe bẹ́ẹ̀ torí ọlọ́run lèmi fi ṣe ní tí mo ṣe yóò ní ó kè ṣe é sáà ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kalẹ̀ tàbá wa ṣe tán yóò tún adé pé torí pé torí torí torí nǹkan mi lòbí jẹ́ pé àní torí ọlọ́run òbí ṣe sẹ́ ẹ èyí wọn ọkàn wà mọ mi mọ bí àwọn èèyàn ti lẹ́sìrẹ́sì èyí wọn jà lọ́kàn èèyàn èyí wọn bàjà lọ́kàn èèyàn títí. anabi sallallahu alayhi wa sallam ara nǹkan tó kọ́ wa nìyẹn pé ká máa ṣe ládùá allahumma inni a'udhu bika min an ushrika bika shay'an a'lamuhu wà á astaghfiruka lima la a'lamu ìrọ̀lẹ́ ọba dẹ́dá mi a'udhu bika min an ushrika bika ẹ̀ máa sọ dáadáa tẹ́ tíṣẹ̀ tán bá ti gbé kínní ìwà ọlọ́run mo sádìọ́ o mo sádìọ́ kí n ṣe ẹbọ àníyàn sí ọ kí wàá màmá ṣe mo bẹ́ẹ̀ ni ìyẹn ni pé mo béèrè lọ́wọ́ rẹ̀ lànà kí n má ṣe ẹbọ àníyàn sí ẹ. mo sì sádi ọ nípa mo sì wá àforíjì lọ́dọ̀ rẹ o níbi àwọn nǹkan míì tí mi mọ o ṣùgbọ́n ní kí n màmá aniyan àníyàn sí ọ hàn rà ní aniyan ṣẹbọ àníyàn ọ anabi sallallahu alayhi wa sallam ó gbọ́ wá ló ń gbẹ ká máa sọ eléyìí ọlọ́run bó ràn wá lọ́wọ́ láti lè bá èṣù jà ńgbà tó bá fẹ́ bá àníyàn wa jẹ́ ní ìdí iṣẹ́ dáadáa tá a bá ń ṣe ọlọ́run pé yà wá mo rò pé ká mẹ́rún si sí ni ká mo dúró níbi pẹ̀lú ògo ọlọ́run lọla ọrọ ìṣekèfèrí sọ́lọ́run la máa mẹ́nu bá ọlọ́run kó gbà níjọsìn gbogbo wa ilaha ila anta astaghfiruka wa ya ce